bó tún ti gbé e dé o ẹ wá gbọ́ ìtàn ńlá tí bàbá wa mufti àgbà fúnlẹ̀ yorùbá Sheikh Daud Imran-Mola Hassan láti ìlú Ìwó tí wọ́n tún sọ nípa ìlú Ìwó àti ìlú Ìlọrin lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam àti bí Sheikh Alimi tí wọ́n sì bẹ̀rẹ̀ dáwà wọn tìbí tí wọ́n bá dé ẹ má bá wa ká lọ ẹ má bá wa ká lọ. ọlá kan tọ́lọ́ ń fún wò òun ni pé ọba gangan tó lè kọ́ ọmọ ogun sábẹ́ ọba tọ́lọ́mọ ogun lábẹ́ tọ́lẹ́wọ̀n tí máa ń pàṣẹ sí orí aráàlú ọba yẹn gbẹ̀sìn ọwọ́ anya afọ pé máa dájọ́ sẹ̀ríà láfi ń rí sẹ̀ríà ń wo nìkan ìgbà tí alimi ń bọ̀ ó dọ́yọ̀ wọn ò fún láyè torí islam alimi ó pé ìtàn lásìkò alimi yẹn gbogbo kùránì tàfsíìrù rẹ̀ ti ń bẹ́lẹ̀ yorùbá wọn rí ìtó pé bí abala tẹ́kàn rí gbà tẹ́ ń kọ́ ni àmọ́ alimi tí òun tí wọ́n fi ń pè ní alimi òun ni pé òun ní kùránì òdìdí láti bí ó bẹ̀rẹ̀ débi tó parí sí so irú islam tó ń gbé bọ̀ ọ̀yọ́ ọ̀gbá ògbómọ̀ṣọ́ lé ìgbàdàn tó ìlọrin kò sí kò síjọba kankan kò sọba kankan nílọrin tó lọ sí wọn kálukú ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ni lòun á fi bẹ̀rẹ̀ pẹ̀lú wáàsí nǹkan mọ̀ kí ó ń kó yẹn jọ àmọ́ bó ṣe ń ṣe ló ń ṣe bí ànábì náà ànábì lọ́mọ ìjọ ọlọ́mọ kéwú ó sì lọ́mọ ogun àbí álímì lọ́mọ ogun ló yẹ pé ńgbà tí Álímì kú ọba àkọ́kọ́ tí wọ́n yàn ń lọrin Abdulsalam ọmọ Álímì ni ọmọ tá Álímì bí fúnra rẹ̀ tá àfa àbí fúnra ẹ̀ sòyẹn lọ́wọ́ apẹ̀bọrẹ́ lọ́wọ́ sọ̀lú lọrin dùlú ẹ̀sìn ní Islam lọrin fi lè gbé pẹ́ẹ́lí ju ìwó lọ ní ìwó náà sì fi lè gbé pẹ́ẹ́lí ju ilẹ̀ Yorùbá yòókù lọ àáfàá oníjìyàdì lọ dá ọba lẹ̀ àmọ́ àpọ́nlé tó lọ́wọ́ sí wà pé odidi ọba gangan lọ́wọ́ gba islam tí ò sírù ìlú ẹ̀ odidi ọba gba islam ó kéwù ó lìdì irun ó tún lọ yídi onírun ẹkẹrùn lẹ́yìn wọn odidi ọba níwò ìyẹn wá jẹ́ kí tẹ́ bá dẹ̀ rí gbogbo ibi tẹ́ bá ti rí ti islam tó bá ti ní rúfin rúfin ni pé ó ní orí ó ní darí islam máa rọwọ́ mú ọ máa rọwọ́ mú jù ń bẹ̀ kò sí ìlú kan tó ní pàṣẹ́ntéèjì mùsùlùmí irú tí wò ní nílẹ̀ káàró jèrè